psalm 15. orin dáfídì orí kẹẹ̀ẹ́dógún olúwa ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ ẹni tí ó ń rìn déédéé tí ń ṣiṣẹ́ òdodo tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀ ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn tí kò sì ṣe ibi sí ẹnìkejì rẹ̀ tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹnìkejì rẹ̀. Lé ojú ẹni tí ènìyànkénìyàn di gígàn, ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa. Ẹni tí ó búra sí ibi ara rẹ̀ tí kò sì yí padà. Ẹni tí kò fi ọwọ́ rẹ̀ gba èlé tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀. Ẹni tí ó bá ń ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láéláé. Àmín.